yàlẹ́mu ọlọ́ àgbogbo ń tẹ́ gbé pamọ́ gbogbo ń tẹ́ gbé hàn lọ́nà ọba mọ́ gbogbo ń tẹ́ gbé pamọ́ láyè káyè lọ́jọ́kọ́jọ́ ní gbogbo kò tẹ́ ẹ bá wà kò síbi tẹ́ ẹ wà láyé tọ́nà ọ̀gbọ̀n rí torí délé gbogbo tí sì ń bẹ́lẹ̀ wọ́n yà àlùmọ́ náà ti wá sí wọn àti gbogbo tí bẹ nínú àwọn sẹ́nà àtàwọn ìtì ń bẹ lókè torí pé nítorí ọmọ gẹ́gẹ́ bíi iná gún kò lè pamọ́ sọ́nà kọ́dà tó fún kéré jù bẹ́ẹ̀ lọ kò lè pamọ́ sọ́nà ọba wa ní gbogbo ibikíbi àti nínú òkun àti nínú àwọn àpàtà ìtọ́ba fẹ́kẹ́ ìmọ̀ lẹ́ẹ̀mà ìtọ́ba ti fẹ́kẹ́ ìmọ̀ ẹ̀ níma ìgbà tó bá ti fẹ́kẹ́ ìmọ̀ ìgbà náà lẹ́ẹ̀ tó ma. torí de lè lọ́sọ̀rọ̀ pé ìmọ̀ ọmọ èèyàn kéré níjẹ̀dá níjẹ̀dá mẹ́ẹ̀ kò sẹ́ni tó mọ̀ pé pẹtrol kan bẹ́ẹ̀ sùdà ní ìsìn wọn rí pẹtrol pẹtrol rẹ̀ gẹ́gẹ́ lánàá lánàá ń bẹ kò sẹ́ni tó náà kò fẹ́ tó ń bẹ ní ìjẹ kò sẹ́ni tó náà kò fẹ́ tó ń bẹ ń gánà tó wọn rí bẹtúrò ní kódà ìjọ tó ń rí lẹ́yìn ìjọ tó kọ́kọ́ rí rẹ́gẹ́dẹ́ tó ní subhanallah torí ẹ̀ ló ní ilé sí àwọn ọmọ nǹkan tó ń bẹ ń bò mí ní tó ti gbé gbàgbá tó kò tọ́ lọ́run tó ń fẹ́ ká mọ̀ bá tó àmà kí wọ́n á ní fáàrí wa àwa tá àmà tẹ̀ka síwájú kọ́ lọ́run tó fi mọ̀ wa fáàrí wa àwa tá tá a dábàá nìkan tó ti gbá àlejò ní ìpamọ́ fọlọ́ wallahu ala kulli shay'in qadir ọlọ́wọ́ báyìí alágbára ni lórí gbogbo nǹkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀ náà sọ kì í ṣe pé wa huwa ala ma yasha'u qadir pẹ̀lú ọwọ́ ala ma yasha'u qadir kò tó wa huwa ala kulli shay'in qadir alágbára ni lórí gbogbo nǹkan kì í ṣe pé alágbára ni lórí tọ́ba fẹ́ẹ́ ṣe ǹjẹ́ wàá fẹ́ẹ́ ṣe kọ́ sábà kọ́kọ́ ilé ìlú ti torí pàgbára rẹ̀ ọ̀ka ni la lọ́dọ̀ alùpùpù náà ọ̀dùnmọ́ àìsàn ẹnu ilẹ̀ ọ̀kọ́ tó kó wọ owó àlẹ́ kó lè ṣe é kàdé. ọlọ́run bá wá ń sọ fún wa nípa ọjọ́ tí tàbírí òtù nípa ọjọ́ tí kálukú ẹni tí ó gbọ́dọ̀ gbà yọ hàn ẹni tó sì gbọ́dọ̀ gbà ọlọ́run bó gbé hàn. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قال يوم تجد كل نفس ما عملت من خير محضرا فلو إلى القيامة الله فجوا لقيتي اجر بالنبات ọ̀pọ̀lọpọ̀ ronú títí wọn ní kò sí gbèsè kankan àwọn afáàní kan dẹ́rù báyìí wọn ní ojú sọ́nà ṣù gbogbo lẹ́sìn lẹ́sìn wọn ní bóyì ó wá dàbí parí parí ayé ò ní parí àwọn kan máa lọ lẹ́mí tuntun ni lẹ́mí tuntun náà ní gbèdé tó yí ayé ó sì parí ilẹ̀ tuntun wà lọ́mọ. Hmm? èèyàn tí ọmọ ara rẹ̀ tọmọ lẹ́mí tuntun ayé ọ̀parí àmọ́ àsìkò ni òtí ètò tó bá tó òṣìṣẹ́ ilé ìgbà ọmọ parí ìwé ọba tó ní náà ni ó parí àbáwá la ní tuntun bá kọ́ ọ̀la ní àlékí ilẹ̀ àlékù kúkú báwò tó túnbọ̀ sí kúkú àwọn akọ̀là gbogbo dání ìwọ̀n fún wa sọ̀rọ̀ nítorí wọn ní káwọn ọmọ ọkọ kan títí títí nígbà tí kú bá dé ọmọ oṣù máa kọ kan títí títí tí kú bá dé ọmọ ọmọ oṣù máa kọ kan títí títí tí kú bá dé àrùn mọtọmọtọmọtọmọtọmọ àwọn ọmọ ọkọ kan títí tẹlẹ ọdún tó gẹ. awala nílẹ̀ awala lẹ ní ti ń bẹ lórí ẹ gbogbo yẹn parẹ́. يوم تجد كل نفس ما عملت من خير محضرة والله آية الدار معي ọjọ́ tí kálukú gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan yóò rí ìjọba gbélé ayé ṣe dáadáa níwájú ẹ̀ gbogbo dáadáa tẹ̀sí ọ̀rọ̀ tẹ̀sọ́ dáadáa ìrìnsẹ̀ rìn dáadáa ìrìnsẹ̀ kí dáadáa ìṣàkátẹ̀ ẹ̀yọ hajj tẹ̀sí ẹni tẹ̀ ràn lọ́wọ́ ẹni tí ẹ̀ sì lẹ́yìn gbogbo àdáadáa ẹlẹ́mẹ́tò fàyílà àti káàpẹ̀sẹ̀ gbogbo ẹ̀ bá wájú yín. وما عملت من سوء تود لو أن بينها تود لو أن بينها وبينه أمدا بعيدا يقول لي تشرب لو بيطلبوا فيه أتمنى بقى تجوني wọ́n bá wọn kú ọjọ́ ni títí dijọ́ tọ́lọ́mọ ọgbó pé káṣílẹ̀ òtù nígbà bá wá di ẹrù dáadáa síwájú wọ́n tún di ẹrù àìdáa síwájú èèyàn lẹ́yìn ọ̀kẹ́ ìjọba ti tẹ̀wọ̀n jù tí ẹ̀ lè yẹn ṣe lò tí bá tẹ̀wọ̀n jù àlùjànnà táyì bá tẹ̀wọ̀n jù iná ọlọ́kọ̀ọ́sán lọ́kọ̀ọ́ ẹ ìgbà tó náà wá sọ pé ọjọ́ tí gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan ó túnbọ̀ sí pé kò sẹ́ni fún ọ̀yọ́ fún ọ. yóò rí gbogbo tó bá gbélé ayé ṣe ní dáadáa níwájú ẹ̀ ètò sì gbélé ayé ṣe láìdáa yóò rí níwájú ẹ̀. ó túnbọ̀ sí pé gbogbo wa pátá la ní dáadáa gbogbo wa pátá la láìdáa. ọ̀dà tó lọ́kọ̀ ọ̀tọ̀tọ̀ kù ẹnìkan gbọ́dọ̀ fọlá nìkan kẹ́ni kan sọ pé a gbàdá lè wá lé wá ibi bí ayé wá nínú ìta burú kò burú àti yóò tù jà. ilé ìjọ dáadáa ilé ìjọ láìda kò sí gbogbo wọn náà wọn ní dáadáa wọn ní láìda. ṣùgbọ́n nígbà tí wọn bá sọ ibi kálukú òòlù tó gbélé ayé ṣe ń dáadáa láìda. ẹ̀kú kúlù náà sẹ́yìn lọ́lọ́run ọba gbogbo ẹ̀ nígbà sílẹ̀ ìtumọ̀ tó bá wọn kèké rí náà ní dáadáa tó wọ́n rí wọ́n sì láì dáa tó wọ́n rí àbí kí ni dáadáa kèké rí nígbà tí ọ̀gbọ́n náà lọ tí consideration wà fún dáadáa tí kèké rí bá ń ṣe láì gbọ́ lọ́pọ̀ kò sí consideration tọ kí á ní dáadáa tí rí àwọn olùmọ̀ á sọ wípé àwọn tí wọ́n á. أذهبوا طيباتهم في حياتهم الدنيا أذهبتم طيباتكم في حياتكم الدنيا تقول هذا الميلاد الصن إلى أيه؟ إذا يقولوا نبي قسم إلى أيه؟ وقال هذا استمتعتم بها ابدادوا لله مبارك الله مبارك والله ìdá àdúgbò máa gé ẹran kékeré dáwò àwọn ìyàwó wa wọn lè pín ẹran kan sọ́nà mẹ́rin ìdí wà lórí ìgbà pé ẹran mẹ́rin la kàn án fa àwọn kékeré tí wọn pọpọ àpọpọ àdúgbò orí ọmọ tuntun ni wọn gé ẹran làálẹ gé ẹran ajá ìṣòro kí ni wọn ti sẹ́kún tẹ́lẹ̀ kíkùn lè tóbi kó lè bá ajá síyà so níta nílò fi ni pé gbogbo ẹ̀ nígbọ̀n lórí tó ṣe ń dáadáa yóò ṣe ní tó ṣe láìpẹ́ àwọn kan bẹ títí kí wọn ní ní dáadáa kan sáàtì ẹ rí ma nítorí wọn ti gbẹ̀san rẹ̀ láyé gbogbo dáadáa tí kẹfẹ bá ti ayé wọn ti gbẹ̀san rẹ̀ kò fẹ́ sàn lọ́rùn torí rẹ̀ gbogbo nǹkan tó gbé ní ayé tó ti dàbò torí délé ẹ wá máa ń tẹ̀sẹ̀ lẹ̀ tọwọ́ ti lọ ànàbẹ̀ iná àwọ̀ iná wọn àmàlẹ̀ bàrí rẹ̀ kálukọ́ máa ràn kàn pé bí kápé àárín wọn àti tẹ́ burúkú tó ń gbélé ayé pé wọ́n ti ẹ̀yà wọn kó ọmọ إنما هي أعمالكم أحصيها لكم ثم أوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه لأن كل ما تنبو أبو لاي تنصر أبو لاي تعنير أبو لاي تؤمن أبو لاي تنقب أبو العين تنبو أبو لاي تنصر أبو لاي إنه كلا رأي يأس تبطع طوال أمام ما تنسكم àwọn ìhànà ọmọ tó ṣe pé tó bá wù wọn ló ṣe kò sẹ́ni tó lè mọ̀ àbí bẹ́ẹ̀ kó wọ́n ti láì ní sábà bá wọn fẹ́ fi màmá wèrè yẹn lẹ́jà rè bàbá ọlọ́dẹ orí yẹn ẹ mẹ́tì kọ́tà kọ́tà ìpẹ̀sínú rẹ ti wájú àmọ́ gbádùn tó àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ máa fa góòlù tó fá ẹ máa ṣe dínà tó fá ẹ máa jalè tó fá ẹ máa pààyàn tó fá ọ̀daràn wa rí gbogbo sẹ́tọ́gbélé ayé ti láì dáa ọ̀rọ̀ kan kẹ́ ẹgbẹ́ kínní ìkó wájú mi ẹ̀dá kun ẹjọ́ wá bí kan wọ̀ sí i èmi ọ̀fẹ́ rí ọ̀fẹ́ rí kí n sílẹ̀ tíjọ́ ń dájú ló sàárè kó tó tíjọ́ gbẹ̀ndà òkè yá mi. tí wọ́n lórí di eléyìí kálukú ìkẹ́ lọ́rùn rẹ̀ kò lè sá àbí tọ́run bá ti yọ sọ́sọ́ tọ́run ti yọ sọ́sọ́ kò sì yọ sọ́sọ́ sílẹ̀ ti ṣe ronú lónìí wọ́n tó ń hu àbàjẹ́ ti ṣe ronú wọ́n tó ń na gbogbo kúkọ̀ ti ṣe ronú wọ́n tó sọ̀tọ̀ kúkọ̀ ti ṣe ronú wọ́n tó ń ṣe ṣe kúṣe ti ronú kó túbà torí pé àtẹ́ẹ̀dì òmìnira dẹ́ẹ̀bì tọ́mọ̀lá dọ́gbẹ̀lá gbogbo ẹ̀dọ́ àti túbà níbi ẹ̀sẹ̀ nígbà tí ọ̀sẹ̀ lọ. ìdájọ́ ti túbà lọ níbi ọwọ́ táǹtì tó kù fún aláyé títí tí lọ ló fi máa gbọ́ yìí ó tètè túbà lọ́dún tó tó dọ̀la lóde ẹni tó ti gbé ọ̀sọ̀ rà lẹ̀ títí kọ́tà bá fún ẹ̀ níjọ́ tí gbogbo kẹ́ bá tó sọ èèyàn mọ̀ pé mo ti gbọ́ yú àmọ́ mo ní lọ́wọ́ ó sì kù díẹ̀ because I'm just under forty

ويحذركم الله نفسه ìkìlọ̀ míì ọlọ́run wá ń kìlọ̀ ara rẹ̀ fún yín fẹ́. ẹ kó gbogbo tó fa gbogbo kìlọ̀ ìgbó má mú kékeré lọ́rẹ̀ tó ń bẹ̀rẹ̀ dénúdénú. ọlọ́run wá ń kìlọ̀ ara rẹ̀ fún yín. والله بالعباد الله aláàánú ni káwọn ẹ̀dá rẹ̀ wọ́lá ìdí ọ̀gá dé rẹ̀ kọ̀ bá ti sàlàyé ọkàn tí wàá bẹ̀ ládàárọ̀ a àmọ́ kóyà fún wa jọ̀gbìn tọ pípé ẹ̀ ti sọ fún wa pé ẹ̀fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe wà láti fi àjẹ yín láti fi àjẹ yín láì ọlọ́run ló jẹ́ torí délé o ti wá ní àwọn ọ̀daràn lọ́rẹ̀ẹ́ o ti ní wọn láwọn ẹni tó ṣe wípé ẹ̀ńjọ́ ń wọlé ẹ̀ńjọ́ ń wọlé. kòbóró ó lè tètè ya ara rẹ̀ pẹ̀lú wọn kí kálukú tètè mọ̀ náà rẹ̀. ǹṣe máa mọkọ̀ yín ìgbà ṣe máa àbí kó sì kù lójú ayé nìkan kò sí tó burú mẹ kò sí tó burú mẹ ara àwọn òṣòro tó wà nù tó ti jẹ́ kété ọ̀rọ̀ pé bàkàtàbíà ní tí ìjọ wọlé tí ìjọ jáde tí ìjọ bára yín ló pọ̀ tí ń ṣe oúnjẹ fún ọ tí ń gbé oúnjẹ sí ọ lẹ́nu tí wọn ń gbé sí lẹ́nu ọlọ́lọ́mọ wo ti lè bọ́ mi ọmọ fẹ́ràn rẹ̀ dénúdénú àbí ẹ̀kọ́ ni torí di eléyìí bá gloria lọ́kàn di gloria ni màá lọ bá so kọ́nà ńdàkùnkọ́ sànù wa yóò kó bára rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ ọlọ́run lọ́gbà kíkọ́ fẹ́ o àbí èyí ṣe mẹ́jẹ̀ kíkó kó di mùsùlùmí àwọn tó bá ti fẹ́ bóòlù wa ti ní kánà rẹ̀ dénúdénú tí wọ́n lè ṣe jẹ́ pé tí máa béèrè nígbà tó fẹ́ fẹ́ tó á ní ẹ̀dá fún kí ni màá yín kí màá yín kọ́ gbọ́dọ̀ fẹ́ sọlọ ló sì lé òkú sílé wà wá lòkù pé lé o àmọ́ mọ̀nà ló béèrè tọ́jà lórí kọfẹ́ mùsùlùmá kọfẹ́ mùsùlùmá torí pé àwọn kankan bẹ tó nílé sọ̀rọ̀ àwọn ẹni tó dúró tì ọ́ gbà tó ń sáré sọ ìjà fún un sínú sọ ìyàgbé ara tí ń kó tọ̀tọ̀ ẹni tó nù tí ò jẹ́ nìkan gbọ́ ọba ni kì í lọ́ọ̀gì ọlọ́ọ̀gì rẹ̀ obìnrin ni ọ ọmọ èèyàn ni ọmọ gidi ni ọ nínú ọkàn mi báyìí lọ wà ẹ mọ̀ pé ọgbẹ́ débẹ̀ àbí ọgbẹ́ débẹ̀ tó torí di eré ló ti jẹ́ pé àbí kéèyàn rọra sọ́ra ọlọ́dà mọ̀ kọ́kọ́ àmàdé kéèyàn sọ́ra ó jẹ́ pé mùsùlùmá lọ wá lọ fẹ́ ètè káfíà ẹlẹ́ pé mùsùlùmá lọ wá lọ fẹ́ ètè káfíà bàbá bá jẹ́ kéfè màmá jẹ́ kéfè dúpẹ́ fọlọ́n kó tó wọn mùsùlùmí jíjẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí yẹn ọwọ́ àti ìdájà sí bàbá àti màmá yìí tòṣìkò ọ̀pọ̀lọ̀ fẹ́ràn wọn dénúdénú dáadáa ọkọ tó ti sí wọn tó sì wọn ju gbogbo dáadáa lọ ọwọ́ náà tó ti sí wọn fẹ́ Islam wọn ti dáadáa owó sí wọn tó máa pè wọn fẹ́ Islam wọn ti dáadáa bíbọ àṣírí fún wọn tó máa pè wọn fẹ́ Islam ẹni tó lọ bá nílò ní wọn yóò gba so ṣùgbọ́n kótó ti fún ọgbà Islam ọ̀pọ̀lọ̀ fẹ́ràn wọn dénúdénú nínú mọ̀lẹ́bí nínú ìyẹn kan nínú ara tó máa jẹ́ kékeré ọ̀gbọ̀rọ̀ fẹ́ràn àdúródénú ẹ máa ti sọ̀rọ̀ pé sọ́kọ́ máa wá ayé yín náà padà sí dáadáa bọ́ ayé yín padà sí dáadáa kẹ́ ẹ ti Islam kẹ́ ẹ kírun àbí òye tó gbogbo eléyìí àwọn ọmọ mi wà tó sì bàbá àwọn mùsùlùmí ni màmá àwọn mùsùlùmí ni sọ ṣùgbọ́n àwọn òbí lẹ́yìn náà ṣètò ọ̀rọ̀ yìí wọ́n sì yí padà gbogbo wọn ní kẹfìrí ẹni tó bá tẹ́kù lórí Islam kó fi hàn pé ọ̀nà àwọn yàtọ̀ síra wọn ọgbọdọ fẹ́ràn àwọn tẹnu lẹ́nu torí pé tọpa yín pọ̀ tuntun yín ká ẹgbẹ́ tọpa pọ̀ nínú Islam ó sì tutù yín ká ní sígbà táwọn òkèèrè Islam ǹjẹ́ tí apá kan náà ọmọ bá ti kẹfẹ rí bẹ́ẹ̀ tó láti ṣe nígbà tí bàbá bá bàbá gbó mùsùlùmí apá kan náà ọmọ ti kẹfẹ rí àwọn tó sẹ́kù mùsùlùmí nìkan ní ojú ogun bàbá yẹn tí bàbá bá ti rí bẹ́ẹ̀ kó papọ̀ lẹ̀ sọ́ọ̀n bá kú náà gbọ́dọ̀ pé ogún àyàfi lórí ìlànà Islam kò sí kóòtù tí wọ́n gbé ọ lọ́la ẹ̀sìn orin sọ́ọ̀n bá kú náà gbọ́dọ̀ pé ogún àyàfi lórí ìlànà Islam àwọn ẹlẹ́yìn ó pè wọ́n sí gbàdọ̀ papọ̀ lẹ̀ gbogbo kóòtù náà bá lọ kóyọ̀ náà lọ kóòtù pàpì tọ́ga tọ́mọ èèyàn sáfọ̀ pọlọ lásán dájọ́ rẹ̀ ìwọ lọ́padà rẹ̀ ìtẹ̀jẹ́ mùsùlùmí lẹ́wọ̀n. mo pé bí kóòtù náà padà sọ ní pẹ́tọ̀ lábẹ́ constitution nàìjíríà wọn ò dáko bíbí kálukú sẹ̀sìn rẹ̀ lọ́ba wù wọn ò fi dáko wọn tẹ̀lé lánàá tó wà nù ẹ̀sìn wọn so nítorí di eléyìí pàápàá wúrà tó kù ti kọ àkọọ́lẹ̀ pé dúkìá tó hun náà gbọ́dọ̀ pin based on man-made law wọ́n gbọ́dọ̀ pin ní based on Islamic law tó ń gbàgbọ́ àbí òye wọ́n kóra wọn lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n kóra wọn lọ sẹ̀rí àpọ̀ lọ sẹ̀rí àpọ̀ fún wọn àdébùsùlọ́ àti lọ́sọ pé láyé rẹ̀ mùsùlùmí káfíń wọ́n lè káfíń mùsùlùmí mùsùlùmí ò ní gbogbo àbílù jẹ́ bá àbílù wọ́n pèlè orí ara wọn tẹ̀lé yẹn fi hàn wá pé a gbọ́dọ̀ mú ẹni tí ìgbà tẹ̀ mùsùlùmí wọ́n bọ̀ sọ náà jẹ́ wọ́n ràn ọ́ lọ́wọ́ wọ́n bọ̀ wá kọ́ńtrà gbogbo ọmọ lójú náà ní láti náà gẹ ẹyẹ ẹyẹ ẹgbẹ̀lẹ̀ a ọ̀gá ló ń bọ̀ yẹn sóye tó bá sọ ọ̀gá ló bá ó ti tètè kẹ̀ sóye ó tètè yí ojú padà tòtòrí pọ̀ ọmọ bá sọ ọ́ lálẹ́ kẹ̀kẹ́ ó ṣe pàtàkì tó ká mójútó islam wa ó sì hàn wá ó ṣe pàtàkì tó ibi tí mùsùlùmí kọ́ máa ń mú ọ̀tọ̀ ọlọ́run ọ̀tá àti ẹ̀ náà kọ́ máa ń mú wọn lẹ́ni tí ó fẹ́ràn títí dé ọ̀kan títí dé nù. ọlọ́pàá ràn wá lọ láti jẹ́ ọ̀kan nínú ẹni tó ṣe rí pé yóò máa mú àwọn ẹni ọlọ́run yóò máa mú wọn lọ́rẹ̀ yóò sì máa fẹ́ràn wọn dénúdénú kó sì wá lọ́kàn nínú àwọn ẹni tí fún ní máa mú ọ̀dọ́ náà ọ̀tá tiwọn náà ní ọ̀rẹ́ mọ́tímọ́tí tí wọ́n máa fẹ́ràn dínú dínú kọ́lọ̀ ọba kò fi wá lọ́kàn nínú ẹni tí ọmọ bẹ̀rù ọlọ́run tí ọmọ gbangba àti pé kò sí mú wa lè tẹpẹlẹ dáadáa títí tí ó sì mú wa lè jìnnà lọ́sọ̀ tí wọ́n kú dáadáa wa àwa àtàyídá ọlọ́nkọ́nà wa lọ láyé kọ́nà wa lọ lọ́la òkè yá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك